السلام عليكم ورحمة الله وبركاته ترى العقيدة الواسطية للشيخ الإسلام ابن تيمية رحمه الله تي أمباكي كارلو <clears throat> نبتي أكالوني òun náà ni anwa'u shafa'a ẹni pé lẹ́yìn ìgbà tí a ka awwalu man yadkhulul jannata àkọ́kọ́ ẹni tí yóò kọ́kọ́ wọ àlìjánà ta ṣàlàyé pé òun náà ni anabi sallallahu alayhi wa sallam ipe eléyìí kó dá wa sí iyèméjì níbẹ̀ nípa pé n tí ó ṣẹlẹ̀ tó bá di ọjọ́ gbẹ̀ndẹ̀ kìyàmà lára n tí ó tún jẹ́ kí ìgbàgbọ́ n tí ó ṣẹlẹ̀ ní ọjọ́ gbẹ̀ndẹ̀ kìyàmà kó pé lára n tó bá jẹ́ mùmínì òun náà ni kí o tún nímọ̀ nípa ibi tí a fẹ́ kà lónìí tí ń jẹ́ anwa'u shafa'ati nabi sallallahu alayhi wa sallam. قال المصنف رحمه الله وله صلى الله عليه وسلم في القيامة ثلاث شفاعات أما الشفاعة الأولى فيشفع في أهل الموقف حتى يقضى بينهم بعد أن يتراجع الأنبياء آدم ونوح وإبراهيم وموسى وعيسى ابن مريم عن الشفاعة حتى تنتهي حتى تنتهي إليه وأما الشفاعة الثانية فيشفع في أهل الجنة أن يدخل الجنة وآتان الشفاعتان خاصتان له وأما الشفاعة الثالثة فيشفع فيمن استحق النار وهذه الشفاعة له ولسائر النبيين والصديقين وغيرهم فيشفع في من استحق النار ألا يدخلها ويشفع في من دخلها أن يخرج منها ويخرج الله من النار أكواما بغير شفاعة بل بفضله ورحمته ويبقي في الجنة فضل عما دخلها من أهل الدنيا فينشئ الله لها أقواما فيدخلهم الجنة níbi tí a fẹ́ kà lónìí òun náà ni ọ̀rọ̀ tó ní ń ṣe pẹ̀lú ìṣìpẹ̀ tí ó ṣẹlẹ̀ tó bá di ní ọjọ́ gbẹ̀ndẹ̀l kìyàmà sheikh islam Taymiyya rahimahullah wọ́n jẹ́ kó yé wa ìpilára tí ó jẹ́ kí àdìsọ́kàn wa yẹn ni pé ìmánì wa bil yawmil akhir ìpè ọjọ́ gbìndé alkiyama kí n tí ó ṣẹlẹ̀ níbẹ̀ ara nǹkan tí ó ṣẹlẹ̀ òun náà ni pé tó bá di ní ọjọ́ gbìndé alkiyama lẹ́hùn sallallahu alaihi wasallam fi alkiyamati thalathu shafa'at àwọn ìsìpẹ̀ ní bí oríṣi mẹ́ta yóò ṣẹlẹ̀ fún anabi sallallahu alaihi wasallam ìsìpẹ̀ oríṣi mẹ́ta náà ni yóò ṣẹlẹ̀ fún anabi sallallahu alayhi wa sallam sheikh islam tèmíyà wá ní amma shafa'atul ula ìtí ń jẹ́ ìṣìpẹ̀ òun náà ni alwasaqa kí yíó wà láàrin èyàn méjì bóyá nìkan ó fẹ́ gba nǹkan kan lọ́dọ̀ ẹnìkan wà lè láǹfààní láti lọ́dọ̀ ń tọ̀ kí yíó wà lọ lè bá ẹnìyàn pé lágbájá ẹwà ló bá mi bá lágbájá torí èyí mọ̀ wọ́n so ń tọ́ pé ní alùwàsátọ̀nù ẹni pé kò ní àṣàfáà ìṣìpẹ̀ bóyá ẹni fẹ́ báyàn wí bóyá ẹni yẹn ní kankan tó jẹ́ oore tí wọ́n fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ kí wọ́n lè wo ẹni tí o lè báyàn ṣe ìsìpẹ̀ tó lè ṣe aláàlà láàrin àtẹnìyẹn ìlọ́pẹ̀ ní òun ni yóò dìde láàrin ẹ̀mí ènìyàn àti ọlọ́run ọba láti pé kí wọ́n kí anẹ́sọ̀ sọ́làm yóò ṣe ìgbàkalẹ̀ fún àwọn tó bá jẹ́ mùsùlùmí níbi ìyà ọlọ́run ọba wọ́n wá ní oríṣiríṣi ìsìnkú yìí wọ́n wá fi hákì rúṣùl wọnà àwíhìn àwọn ìpẹ́ tá ń ṣàlàyé ẹ̀tọ́ ni fún àwọn ànábì ọlọ́run ọba ẹni pé ọlọ́run ọba fún wọn pé kí wọ́n ṣe kọ́dá kíkú sí pàwọn anábí ọlọ́wọ́ bá nìkan wà nahwihim minalladhina yashfa'una 'inda Allah àtàwọn tí àwọn tó yàtọ̀ sí anábí ẹni kí bóyá wọ́n jẹ́ ẹni rí ìdí ń jẹ́ ìsìpẹ̀ bí máa na as-su'alu wa ní kí yóò béèrè nǹkan fún yàn wa talab kí yóò wá nǹkan fún yàn ìtumọ̀ rẹ̀ ni pé yatlubuna minallahi kadha wa kadha yẹn ni pé àwọn ẹni tó bá fẹ́ ṣìpẹ̀ níjọ́gbìn dàlùkìyàmà yóò wá nǹkan kan lọ́dọ̀ ọlọ́run ọba ni pé ọlọ́run ṣe nǹkan báyìí dákun bá mi ṣe nǹkan báyìí irú ẹni anábì sallallahu alaihi náà ni ó ṣe fún àwọn tó bá jẹ́ mùsùlùmí ní ọjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama ash-shafa'atul ula ila imam ibn Taymiyyah rahimahullah àwọn sọ pé ìṣìpẹ̀ mẹ́ta iná ni yóò ṣẹlẹ̀ látọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam níjọ́gbìn al-qiyama so ìṣìpẹ̀ mẹ́ta yìí anábì sallallahu alaihi wasallam òun nìkan náà ni yóò lẹ́tọ̀ sí àbáwọn ìṣìpẹ̀ míì tó ń bẹ ìtí sheikh islam tèmi àkàdá ọ̀níyà yìí òun náà ni mẹ́ta àmọ́ ìṣìpẹ̀ yẹn ó ju mẹ́ta lọ inshallah ńgbà tí a bá bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé a máa débẹ̀ aláwọ̀kọ́ tí sheikh islam tèmí yà sọ sínú tíra yìí wọ́n ní amma shafa'atul ula wọ́n ní ìsìnkú àkọ́kọ́ fayashfa'u fi ahli al-mawqifi yóò ṣe ìpẹ̀ fún ní fún àwọn tán bá ń bẹ ní ibùdárú dúró yẹni pé ní tí ọlọ́run bá bá dá oníkálukú dúró lẹ́yìn tó bá gbé wa dẹnu sàárè tán gbogbo ọmọ ẹ̀dá mẹ́nìyàn tọ́lọ́run ní gbogbo aká dìde yẹn ni pé ìdá zulzilatil ardu zilzalaha bàtán bá mi ilẹ̀ títítítítítítí yẹn ni pé tí ó wá di pé ọjọ́ gbọ́dọ̀ kìyàmà dé tán bá mi ilẹ̀ ẹlẹ̀ ilẹ̀ ẹlẹ́ ọmọ àwọn ọmọ ẹ̀dá mànìyàn jáde ìgbà tí ó tó bá tú jáde kúrò nínú sàárè tọ́ ó kálukú máa béèrè pé kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ yawma yasduru an-nasu ashtatan liyuraw a'malahum نجي yìí ni wọ́n bá زلزلت الأرض زلزالها وقال الإنسان ما لها أيوم بيك كنين شلي ولا كنين سلي هنا ما أدام يلوك بأن ربك أوحى لها يقولوا وبا قولوا فمني يوندا بكما لورانس بكما تويجادي yóò mọ̀ tí ó kálukú jáde kú nínú sàárè nígbà tó kálukú bá wá jáde kú nínú sàárè òun ó di ibi tí olú ọwọ́ wa kó gbogbo ọmọ ẹ̀dẹ́ ènìyàn jọ sí látòrí ànábì Adam dírí ẹni tó bá gbẹ̀yìn tó wálé ayé tó lọ bá kó gbìyànjọ báyìí àyè náà ń pè ní ahlul ẹni pé àwọn tí wọ́n wà ní ibi àyè tọ́lọ́wọ́n ti dá oníkálukú dúró tó ń bẹnu hadith anabi sallallahu alayhi wa sallam anabi sọ débi pé ní ààyè yìí wàhálà ó ní agbára dé ojú rẹ̀ níjọ́ yìí fitna yóò bá gbogbo tí ń jẹ́ ọmọ anabi adam àmọ́ níjọ́ yìí lára wàhálà tí ó ṣẹlẹ̀ òun náà ni pé oòrùn wọ́n dẹ̀ àti kàyánlẹ̀ síwájú ìkọ̀wá ju bí mẹ́lì kan àwọn àfóní hadith bàtà ń ṣàlàyé mẹ́ìlì wọn wọ́n ní túnmọ̀ mẹ́ìlì ipé bóyá ká ní mẹ́ìlì tí wọ́n fi rìn máìlì wọ́n mí ní pé hùn hmm, ipé ìtumọ̀ méjì ní mẹ́ìlì máa ní máa ní mẹ́ìlì òun ní bí ọ̀pá tìró ṣe ọ̀pá tìró tó máa fi wọ́n fi lé tìró yẹn wọ́n ní bí òun ó ṣe dẹ̀wá lẹ́nu sùnú sì wà ní àtàrí oníkálukú níjọ̀gbìn dàlùkẹ́yàmà wọ́n mí nínú pé mẹ́ìlì yẹn pé bí máìlì kan ni so gbogbo yóò tó sálẹ̀ ṣe ni pé ọlọ́run sá dẹ ọ̀rùn yìí wá sí dẹ̀ndẹ̀lẹ̀ tí ó lágbára kálukọ́ wà nínú wàhálà níjọ́ yìí kódà níjọ́ yìí Ànábì sallallahu alaihi wasallam sọ ipe ọmọ ẹ̀dá mẹ́niyàn ọlọ́run bó gbé wa dìde uratan hufatan ghurulan yẹn ni pé òǹkálukú yóò wà ní òhù òǹkálukú yóò wà láláyẹ̀wọ̀ bàtà bákan náà àwọn ọkùnrin wọ́n wà gẹ́gẹ́ bíi ọmọ kékeré ṣe máa ń wà tán bá bí yẹn ni pé ní ẹni tí yóò jẹ́ aládọ̀ọ̀dọ́ so kama bada'na awwala al-khalqi nu'idu gẹ́gẹ́ bọ́lá wọn bá ṣe dá wa gangan náà lókàlùkù ṣe padà sí wájú ọlọ́run bá níjọ́ yìí ìgbà tá Nabi sallallahu alaihi wasallam ń sọ̀rọ̀ yìí fún Aisha radiyallahu anha àgbéjọ́gbìn al-qiyamah yóò lágbára òògùn náà lókàlùkù wà atọ́kùnrin àtòbìnrin Aisha radiyallahu anha wọn bí i ànábì pé ah, ọkùnrin àtòbìnrin sáà ní ma wúra báyìí anábì ní káì pé ọ̀rọ̀ kọjá bẹ́ẹ̀ ọ̀rọ̀ kọjá pé nìkan ó lè wo ẹnìkan níjọ́ yìí ìgbà tí wàhálà ibà wá dé ojú rẹ̀ òun náà ni anábì sallallahu alaihi wasallam yashfa'u fi ahli al-mawqif hatta yuqda bainahum ba'da an yataraja'a al-anbiya' ànábì ní ọwà lọ́lẹ́ bá ọlọ́run ọba níwà ní wọn ọlọ́run dákun ṣe ìdájọ́ láàrin àwọn èèyàn kó kálukú ti ẹ̀mọ́ ibi tí wọ́n bá lọ lẹ́yìn ìgbà tí ayyatarāja al-anbiyā lẹ́yìn ìgbà tí àwọn ànábì ọlọ́run ọba tán bá ti pẹ̀yìn dà yẹni pé tán bá lọ́lẹ́ bá wọn torí mẹ́nu hadith ipe àwọn ọmọ ẹ̀dá mẹ́niyàn áádà lọ́lẹ́ bá ànábì Adam níjọ́ yìí anabi adamu ní a ah, òun lè déwájú ọlọ́run ọba o a tún lè bá anabi nù òun ló lòun lè déwájú ọlọ́run ọba a tún lè bá anabi ibrahim yóò lè déwájú ọlọ́run anabi musa anabi isa wọn làwọn lè déwájú ọlọ́run ọba so lẹ́yìn ìgbà ilẹ̀ ìsọ̀wà lọ sọ́rọ̀ annabi sallallahu alaihi wasallam annabi ní ọwà lọ lè bá ọlọ́run ní máa wá forí kanlẹ̀ níwájú ọlọ́run so wà á sì jùlọ sajdatan máa forí kanlẹ̀ wà yìí lè imú ni rabbi kẹlmátin ufni biya alayhi ọlọ́run ni wà kọmi ní àwọn gbólóhùn kan gbólóhùn yẹn ni wà fi yin ọlọ́run tí n bá fi yin ọlọ́run ọlọ́run wà ní ọya gbórí sókè ẹni gbígbé orí rẹ̀ kó lẹ̀ wà nábì tó bá gbórí kó lẹ̀ yóò wà ní ọya sẹ́lítò béèrè nǹkan tó bá fẹ́ ká fún ọ washfa tushaffa ni pé béèrè nǹkan tó bá fẹ́ mo ṣetán láti fún ọ ní nǹkan tó fẹ́ béèrè tọ̀ ìyẹn ni pé ìpẹ́ tó bá fẹ́ ṣe ṣe kí n gba ìpẹ́ náà bẹ̀rẹ̀ ànábì wa ní kò tiẹ̀ fẹ́ kó ṣe ìdájọ́ fún àwọn ẹni wọ̀nyí ni ṣùgbọ́n lọ́wọ́ ti wá bẹ̀rẹ̀ sí ní dájọ́ oníkálukú so eléyìí òun ni àkọ́kọ́ ìṣìpẹ̀ tí ànábì sallallahu alaihi wasallam tí ó ṣe so agbọ́dọ̀ ní bẹ́ẹ̀ ó wà nínú ọkàn wa òun náà ni Ànábì sallallahu alaihi wasallam ń sọ ipe gbogbo ẹni tí ó bá máa ń tọrọ àdúrà fífi Ànábì sallallahu alaihi wasallam lẹ́yìn ìgbà tó bá kírun tán àtọ́bá pèyìrún tán ṣẹ̀pánàbìnrin ká mọ́ allahumma والفضيلة وبأثر مقاما محمودا الذي وعدته anabi ni tó bá mọ́ ń sọ̀rọ̀ yìí ipe ọlọ́run kó fún èmi anabi ní alwasila alfawasila tawalfadila akaṣọ yẹn ni pé ìtọ́lọ́wọ́ bó fún anabi tó ń kálukú tí ó fi lè rí èèyàn gbà kalẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọba níjọ́ yìí wèlmọ̀kọ́mọ̀ mahmuda kọ́lọ́wọ́ bá kó fún ànábì ní ààyè ẹ̀yìn alladhi wa'adta tí kó bá ànábì sàdéhùn yẹn ni pé náà ní ìṣìpẹ̀ ànábì inú ẹni tó bá ń tọrọ rún kaba yìí fún mi hallat lahu shafa'ati ní ìṣìpẹ̀ mi yóò tọ́ sóńtọ̀ ẹni pé tẹ́yìn náà bá ti ṣàdúrà pé kọ́lọ̀ fi kíní yẹn kó fi fún mi lódodo ẹni pé ààyè ìpẹ̀ tó ṣe níjọ́ yìí anabi ní ìpẹ̀hún yóò lẹ́tọ̀ sírò ẹni bẹ́ẹ̀ náà sunna la nabi sallallahu alaihi wasallam ń ṣàlàyé níbi hadithi yìí ìsìnkú alákọ̀ọ́kọ́ òun lélẹ́ yìí ẹlẹ́ẹ̀kejì tí sheikh islam Taymiyyah rahimahullah tí wọ́n tún mẹ́nu kàn wọ́n ní wa amma shafa'atu thaniya wọ́n ní ìsìnkú ẹlẹ́ẹ̀kejì fayashfa'u fi ahli aljannati an yadkhulu aljannata anabi yóò tún lọ lè ṣípẹ́ fún àwọn ọmọ àlìjẹ́nà ipé kọ́lọ̀njí kan wọ àlìjẹ́nà ẹni pé lẹ́yìn gbàtọ́lọ́wọ́ bá dájọ́ tán tó bá ní kí wọ́n máa wá wọ àlìjẹ́nà lọ tó kọjá lókè sọ́rọ̀t tó kọjá tanyanya lẹ́yìn gbà wọn yóò àtún di pé wọ́n dẹnu ọ̀nà àlìjẹ́nà wọn ti sí àlìjẹ́nà fún wa anabi sallallahu alaihi wasallam olótùwá wá gbẹtùwá bẹ ọlọ́run ìpè ọlọ́run ṣílẹ̀kọ̀ àlìjẹ́nà fún wa eléyìí ni ìsìnkú ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta wà ẹ̀tání ṣàfàhàtáni kàṣọ̀táni lẹ́wù ìsìnkú méjèèjì ìdádákọ̀ yìí Sheikh Islam tẹ̀mí àwọn ní annabi nìkan òun ló special fún kò sẹ́ni kankan tó lè yọjú ipò òun ṣe ló gbà yìí yẹn ni pé kò sẹ́ni tó lè déwájú ọlọ́run ẹ̀rí pé àwọn annabi ọlọ́run ọba ní láti ẹ̀ka yìí ipa àwọn gan òun lè déwájú ọlọ́run ọba kátówá ní ẹ̀ntí ti ẹ̀ṣe ànábì bẹ́ẹ̀ náà ni ti pé kí wọ́n sílẹ̀kùn àlìjẹ́nà yìí kò sẹ́ni kankan tí ó lè déwájú ọlọ́run ọba láti lọ lè ṣe irúpẹ̀ yìí àfi ànábì sallallahu alayhi nìkan náà ni ó nírú ẹ̀tọ́ eléyìí wọ́n ní wa amma ash-shafa'atu ath-thalitha ìsìpẹ́ ẹlẹ́ẹ̀kẹta fa yashfa'u fi ànábì ó sì pé àwọn tí iṣẹ́ wọn ọjẹ kí wọ́n lẹ́tọ̀ọ́ sí iná ní pé tí wọ́n jìyà ọlọ́run ọba àwọn tí wọ́n jìyà ọlọ́run ànábì ó tó sì pé àwọn míì wa hadhihi shafa'atu lahu wọ́n ní ìsìnkọ̀tà ń sọ yìí ó wà fún ànábì wa li sa'iri ó wà fún gbogbo àwọn ànábì ọlọ́run ọba yòókù náà nípa àwọn ló sì pẹ̀lú fún àwọn tí ọ̀rọ̀ wọn bá fẹ́ kángun sí iná kódà kí sáwọn anábì ọlọ́run nìkan wọ́ṣẹ̀dẹ̀kìn àbáwọn tó bá dún ní dúró dodo níwájú ọlọ́run ọba tó kí wọ́n sin ọlọ́run ọba lódodo tí wọ́n pa nǹkan mí pọ̀ mọ́ ọlọ́run ọba tí kò wọ́n wá ga lọ́dọ̀ ọlọ́run àmọ́ wọn ò tó àwọn anábì ọlọ́run ọba nínú àwọn ẹ̀dẹ́ èèyàn náà ni ọlọ́run bó ní kí àwọn náà káwọn ń sípẹ̀ ìpẹ̀ táwọn ó ṣe òun náà ni ẹni tọ́rọ lè bá fẹ́ kángun síná òun ṣípẹ́ rẹ̀ wà gáyìrì yìí àtàwọn mítí tó ṣe àwọn sìdìkì nìyí náà bí ẹni tó bá jẹ́ ẹni rí ti pé ó ń ṣe ó ń sẹ̀sìn ó sì níwà rí lọ́wọ́ òun náà wà ní ipò tó ga níwájú ọlọ́run ọba ọlọ́run ní kóun náà kó ṣípẹ́ fàyẹ́sùfáì fí mẹ́nìsítà ṣàkọ̀nàrà ẹni pé ànábì ó ṣípẹ́ àti gbogbo àwọn ẹni tá a dárúkọ tó jẹ́ ní rẹ̀ yìí àtàwọn ànábì ọlọ́wọ́ bá mí náà fi mẹ́nista ṣàkànnàrọ̀ aláyẹ̀dẹ̀kúlà ẹni tí ọlẹ́tọ̀kọ́ wọná ọlẹ́tọ̀kọ́ wọná ànábì wa sí pẹ̀lẹ̀ pé méjì kọ́ wọná àwọn kan bẹ ò sí pẹ̀lẹ̀ so òun ni pé irú ẹni tí a ń sọ pé ọlẹ́tọ̀kọ́ wọná ọjẹ́ tí ímánì rẹ̀ tàwíìdì rẹ̀ ó fẹsẹ̀ múlẹ̀ dáadáa àkídà rẹ̀ ó jòkó dáadáa bó ṣe kó jòkó àmọ́ ó wá ní àwọn ìwà àbí àwọn ẹ̀ṣẹ̀ tó kù díẹ̀ káàtó tọ́lọ́wọ́ wá ní pé á ènìyàn dá rẹ̀ pé ọ̀wọ̀ náà ni bàtú bá fẹ́ wọ náà yẹn ànábì wa dìde yóò wà ní á ọlọ́run bá mi yọ̀ǹda àwọn eléyìí bá mi yọ̀ǹda àwọn eléyìí ọlọ́run ó sì lóhun yọ̀ǹda àwọn eléyìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn ànábì ọlọ́run ọba mi náà àwọn náà ó ṣe bẹ́ẹ̀ tí kún wọ́n ní ọlọ́run dákun mọ́ ìjìkẹ́ ní ìyọ́ wọn náà dákun ọlọ́run sì nìtọ̀ mọ́ yọ̀ǹda wọn fàyẹ́ṣfà fi man dakhala an yukhraja an yakhruja minha subakana ẹni tó ti wọ́ná tán àwọn tó ti wọ́ná ànábì ó tó ṣí pé àwọn àmì náà bẹ́ẹ̀ náà tó kọ́ ti wà nínú náà ànábì sì ní dákun bá mi yọ̀ǹda lágbájá so even àwọn ànábì ọlọ́run ọba mi náà irú rẹ̀ ó ṣẹlẹ̀ sí wọn wayukhriju Allahu minan nari aqwaman bighayri shafa'a nínú tí ó tún jẹ́ nǹkan tí ó ọlọ́run ọba àwọn ìjọ kan bighayri shafa'ati láì ṣe pé ẹnìkan kó ṣìpẹ̀ wọn tí kọ́lọ̀ ní ọkàn wù bal bi fadlihi wa rahmatihi tó kà jẹ́ pé àánú rẹ̀ àti ọlá rẹ̀ lọ́kàn wù pé jẹ́kì sànú ẹ̀yìn ẹ̀rí pé mo ní Shaykh Islam Taymiyyah ìpè àkọ́kọ́ ni pé yóò sípẹ̀ ìpè ọlọ́run ò ti ẹ̀ dájọ́ fáwọn èèyàn ànábì ni ó ṣe yẹn ẹlẹ́ẹ̀kejì òun náà ni yóò sípẹ̀ nípa pé kí wọ́n sílẹ̀kùn fún àwọn tí ó bá wà àlìjẹ́nà kan bá lè wọ̀ ẹlẹ́ẹ̀kẹta òun náà ni ṣafa'atu li qawmin dakhaluha ibi ibi tí wọ́n fi wọ́n sí kíláàsì tí wọ́n wà anábí ó tún bẹ́ lọ́rùn pé ọlọ́run tún bá ní rézì kíláàsì àwọn ẹni yìí so ìsìpẹ̀ yìí ara ìsìpẹ̀ ní ọjẹ́ mẹ́ta so bákan ara ìsìpẹ̀ tí anábí ó tún ṣe òun ni shafa'atuhu li ammihi Abi Talib ìsìpẹ̀ tí ó ṣe fún ẹ̀gbọ́n bàbá rẹ̀ tí ń jẹ́ Abi kí lè lẹ́yìn òun ni pé kí wọ́n fúyẹ ìyá rẹ̀ kí ìyá rẹ̀ kọ́mọ̀ lágbára mọ́ púpọ̀ so ìyẹn náà ó di ìsìnkú mẹ́rin so eléyìí anabi sallallahu alaihi wasallam nìkan náà lónìí so bákan náà ìsìnkú lè ahli nari an yakhruju minha fún àwọn ọmọ iná tó ti wà nínú náà tí ó tán jẹ́ mùsùlùmí bí kí wọ́n kó wọn jáde kó nínú náà tí wọ́n bẹ ọlọ́run tọ́lọ́hún sì ní à ah, ń gbọ́ bí sì kọ́ àwọn ènìyàn kù nínú iná subakana wa ẹlẹ́karùn-ún àbí ẹlẹ́kẹfà ṣàfàáìtù lè bá dẹ̀ àlè náà rí ayò kọfífà ní omi àgbàdìyà tọ́ òun náà mo ti dákọ́ lẹ́ẹ̀kan yẹn wípé àwọn tí wọ́n jẹ́ ọmọ iná tọ́lọ́hún ni anábìyàn ni bàbá mi fúyẹ́ ìyà yìí fún wa so ni pé anábì sallallahu alaihi wasallam ìsìpẹ̀ márùn-ún náà ni ó wà fún anábì sallallahu alaihi èyí táwọn ẹlòmí tó lè ní bẹ́ẹ̀ òun náà ni ẹni tó bá ti wà nínú náà tó ní kan yọ òun náà kó mẹ́ abẹ́ni tí ọlọ́run sí ẹ̀fẹ́ fi wọ náà káwọn yọ wá pé ọlọ́run dákọ̀ méjì kó wọ náà so tí ọlọ́run sí yọ̀ǹda àmọ́ tá a bá ń ṣàlàyé nípa ìsìpẹ̀ ikú yóò ṣẹlẹ̀ níjọ́ gbé nílẹ̀ kìyàmà yẹn ó ní májẹ̀mú yẹn pé ní condition condition yẹn ni pé ẹni tí wọ́n bá sípẹ̀ tí ìpẹ̀ tí ó tọ́ sí ẹni yẹn gbọ́dọ̀ jẹ́ min ahli tawhid ó gbọ́dọ̀ jẹ́ ní tí tawhid rẹ̀ fún ni pé ìgbàgbọ́ rẹ̀ ìsìn ọlọ́run ọba lọ́kàn rẹ̀ ó gbọ́dọ̀ fìdí múlẹ̀ yẹn ni pé ẹni yẹn kò gbọ́dọ̀ ṣe nǹkan kan tí ń jẹ́ ẹbọ ẹni tó bá ti ṣe nǹkan kan tí ń jẹ́ ẹbọ tẹ́ni yẹn ò túbá tó fi di kọ́lọ̀ bá ọlọ́run ọba irú ẹni bẹ́ẹ̀ ṣẹni tí ó lè rí àti ẹ̀ lè retí ìsìnkú anábì sọ̀rọ̀ ọ̀sẹ̀lá fún gbèrèta sí ìsìnkpẹ́ àwọn ẹ̀mí tó kú tó anábì sọ̀rọ̀ lọ́wọ́ àìwòsálà náà òun náà wà ní pé ẹni tí a bá ṣìpẹ̀ ẹni pé níyẹn gbọdọ̀ kú nínú gbọdọ̀ kú sórí ẹbọ tó bá kan ẹni tí ó bá wá ṣìpẹ̀ gẹ́gẹ́ ìsìnkpẹ́ wọn kò lè wá lásán àbíkọ́jẹ́ pé ọlọ́wọ́ bọ́ yọ̀ǹda èèyàn lè ṣìpẹ̀ lásán láì ṣe pé ọlọ́wọ́ ọba ó yọ̀ǹda fún yẹn ní ọjọ́ gbẹ̀ndà kìyàmà kọ́dà Nabi sallallahu alaihi wasallam òun náà wá yọ̀ǹda lọ́dọ̀ ọlọ́run ọba láti pé yóò sí pẹ̀ ẹ wá rí pẹ̀lú májẹ̀mú tá a dárúkọ yìí ẹ̀rí pé tí mo sọ ipò òun ni májẹ̀mú tó jẹ́ kókó nípa tí ìpè Nabi sallallahu alaihi wasallam tí ó fi ní kárí ẹni tí ìbá ń ṣẹbọ ẹlòmí ọmọ owó ní sí pé à iná lẹ́ni ànábì ó sí àwọn èèyàn kọ́dà àwọn tí ọ̀rọ̀ wọn bá fẹ́ kángun síná ànábì di àwọn mígbé ń hmm, mọ̀ ẹmọ́jọ wọn náà ẹlòmíì tó ti wọ́n náà rẹ̀ dì ànábì sallallahu alaihi wasallam bí ni ọlọ́run bá mi yọ wọn jáde kú nínú náà tọ́ ẹlòmíì wọn wò pé à síbẹ̀ ìyá àdìsún náà ẹ sọ pé ìyá ànábì àti bàbá rẹ̀ wípé àwọn náà ò ní wọ gbé wọn wọ̀ náà sánábì wọn wọn jáde ìsirẹ̀ ní pé ànábì ò ní kó wọn jáde kí ni ó fà á òun náà ni má jẹ mú ta dárúkọ yẹn ìpé ẹni tánàbí ó bá kó jáde nínú náà tí ó là jáde nínú náà ó ń tọ́ gbọdọ̀ jẹ́ ni tí ò ní ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run bá tí ò ní kú lórí ẹbọ ẹni tó bá ṣe pé lórí ẹbọ ló kú lé ẹnìyẹn kò lè rí ìsìpẹ̀ látọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam náà ni ọlọ́run bá fi kí wala yashfa man dhalladhi yashfa'u 'indahu illa bi idnihi pé kálẹ̀ ni tó lè ṣìpẹ̀ ẹni kò sí ó ń tọ̀ tó lè ṣìpẹ̀ lọ́dọ̀ ọlọ́wọ́n ọba illa bi idnihi àyàfi pẹ̀lú yọ̀ǹda ọlọ́wọ́n ìyọ̀ǹda ọlọ́wọ́n ọba yẹn náà ni kí pé ah, ẹni yìí kò ṣẹ́wọ́ pẹ̀lú mi torí pé inna Allaha yaghfiru la yaghfiru an yushraka tí wọ́n bá ṣe bọ́ pẹ̀lú rẹ̀ àmọ́ wa yaghfiru ma duna dhalika liman yasha àmọ́ àwọn ẹ̀ṣẹ̀ tí ò bá tó ẹbọ ọlọ́run bá máa ṣàforíjì rẹ̀ fún yàn tó ní pé tó bá jẹ́ pé ẹbọ ló ń ṣe ọlọ́run kò lè ṣàforíjì fún un tó ní pé àwọn ìyá ànábì àti bàbá ànábì sallallahu alaihi wasallam àwọn méjèèjì àwọn òsì nínú ẹni tí ó sì lọ́wọ́ ọba òkú lórí imani òkú lórí imani tó ló fà nígbàtí ẹnìkan wá bí anábì sallallahu alaihi wasallam ipé ayna abi níbo ni bàbá mi wà tó dá mi lójú bàbá yẹn ò sí lọ́wọ́ níbo wà anábì ní inna abaka bàbá rẹ̀ bẹ̀ nínú náà so ojú ẹni yẹn wá yí padà àgbà máa lọ anábí wá ní kó wá níbi dàáwù nàbí sọ̀rọ̀ sọ̀rọ̀ anábí pé faqala lahu inna abi wa abaka fin-nar anábí ní bàbá tèmi náà àti bàbá tèmi náà iná làwọn méjì wà so ọ̀rọ̀ yẹn ẹlòmíì ní a wọn tó wọn mọ iye anábí ní àwọn ti kíníkà kíníkà ní kọ́lá kò túmọ̀ síbẹ̀ kankan nítorí kàwá ni pé sanabi sallallahu alaihi wasallam sọ wí ọ̀rọ̀ yìí tó bá ti rìnlẹ̀ kó wí tó àwọn ní òfin rìnlẹ̀ ni làákàyè rẹ wá gbé làákàyè rẹ ò gbé òsì tọ́kàn àwa òun ni pé tọ́kàn wa náà ni pé ṣé ànábì sọ̀rọ̀ yìí lẹ́yìn náà kókó tí wá ní pé tí ẹ bá tó wá wù ní tí làákàyè yóò fi gbé ń bẹ̀ tí ó fi wọnú làákàyè pé á kíní yóò burú pọ̀ kódà kíní yóò burú kò burú rárá ni òun ni pé wo ànábì Ibrahim alayhi salam ànábì ọlọ́wọ́n ba lòun náà bàbá rẹ̀ kò sì jẹ́ ẹni tó ń sin lọ́hùn kèfèrí ni àwọn òbí rẹ̀ méjèèjì àwọn méjèèjì náà àwọn náà wọ̀ náà torí wọn ò sin lọ́hùn ṣùgbọ́n náà la mọ ìtàn yìí tó ṣe pé wọ́n bá ní Ibrahim fà á débi pé wọ́n padà jù sínú náà wọ́n dá iná pé àwọn ọ̀pá ọ̀lẹ́ wọ́n sì jù sínú náà ọlọ́run bá sì ní qulna ya nar kuni bardan wa salaman ala Ibrahim ìpè iná máa tutù kò sì máa ń ní ànábì Ibrahim lára ìgbà tó yá tó di pé wọ́n rí pé iná tó padà kú tán àwọn tó bá pọ́mọ yóò kú náà tí a nkẹ́kọ̀ọ́ sí ọ́ sẹ́yà pé tó kù fún àkìfèrè ní pé ẹ̀kan wò pé àá ọmọ yóò rà pé rí òru lọ́wà tán wá wí ni pé ọ̀dà ọ̀ àjáde kó ń lu ìfún wa kó ń lu ìkó nílùú ìfún wa àwọn ẹ̀sìn ń jìnà sí àjúrìkún mẹ́lìyàn má jìnà sí òfin kọ́ bá kú lọ́dọ̀ wọn so àwọn bàbá Ànábì Ibrahim àti àwọn òbí àwọn òbí rẹ̀ méjèèjì wọn kì í ṣe mùsùlùmí Ànábì Ibrahim ti jẹ́ Ànábì Ọlọ́hun Ọba òun wà lìjẹ́nà àwọn òbí rẹ̀ ọgbà tó bá gbà lọ bákan náà Ànábì Lut so Ànábì Lut alayhi salam òun jẹ́ Ànábì Ọlọ́hun Ọba ìyàwó rẹ̀ òun yà yàkuyà ó yà yàkuyà bẹ́ẹ̀ náà ni ọmọ rẹ̀ náà òun yà yàkuyà so náà níjọ́ tí La, ẹ̀hùn ìyàwó rẹ̀ yàkúyà ìgbà tí bínú ọlọ́run bá dé kó bu wọn kó lẹ̀ so ìyàwó wọn wọlé lọ anabi lóòtù kò jẹ́ anabi ọlọ́run ọba bẹ́ẹ̀ náà ni anabi Nuh aleyhisselam anabi Nuh kò jẹ́ anabi ọlọ́run ọba ọmọ òun yẹ yàkúyà ọmọ tó bí wọ́n yàkúyà àtìrí ti bàbá àríyà àrí ti tọmọ àrí ti yàwó so irú ẹ̀nà tó wá jẹ́ àpòjú ìtànẹ́bì sallallahu so ìyá àti bàbá nẹ́bí sọ̀rọ̀ sọ́lá àwọn òsì ní tó sin lọ́wọ́n bá ẹlòmílẹ̀ àmọ́ gbogbo ní à pàtẹ́ṣọ́ pàmọ̀ ìyá yìí wọn òsì lọ́run sánẹ́bí tí ìdè nígbà wọn sánẹ́bí ti wà dáyé ta ló ṣe wáàsí fún wa òun ni pé ní àsìkò kan kọ̀ lọ lórílẹ̀ ayé rí lórílẹ̀ ayé kọ́ mọ́ sí àwọn tí ń sin ọlọ́wọ́n ọba àsìkò kan lọ lórílẹ̀ ayé rí Kama má rí àwọn tí ń sin lọ́wọ́ lórílẹ̀ ayé kódà ètò ráhùn tó túnmọ̀ pé àwọn èèyàn kò nínú ìwà ìbàjẹ́ yìí àbí nínú ẹ̀kọ́ ẹwú lápòjúwe ní àsìkò àwọn ìyá nẹ́bí àti bàbá nẹ́bí ìtàfi gẹ́ẹ̀tì ọ̀rọ̀ ìdádá òun ni pé wọ́n ń pe ẹnìkan ní wárakọ́tù ibn Nawfal àdísì ń bẹnu Bukhari níbi ọwọ́ bẹ̀rẹ̀ gan ipe ńgbà tí wà ìwà láti gbọ́ rí àkàlẹ́mọ́ ti kà á kò sí bàbá ń sọkàn Nabi sallallahu alaihi wasallam ìtẹ́gbọ̀dọ̀ débẹ̀ ipe ńgbà tí wà yìí tí Jibril tó wá bá Nabi sallallahu alaihi wasallam ní gáàrù Hira tó wá ń sọ fún pé iqra kí máa kà tánàbí ní ma ana bi qari'in mi máa kà sọ pé ó ní Jibril lọ́wọ́ súnmọ́ ọwá gbóhun dárú ó sá ṣe ohun bákanbákan pé òtútù wá mú ànábìlú wa padà sílé gbà tó padà sílé òun ṣàlàyé nǹkan tó ń rí fún Khadija radiyallahu anha Khadija wá wọ́n pé ah, á bóòlù wọn bá yìí ṣe òun Khadija wá ní jíkà lọ sọ́dọ̀ ọ̀nkùnrin ẹni pé bàbá àwọn abẹ́gbọ̀n bàbá rẹ̀ jíkà wọn lọ sọ́dọ̀ rẹ̀ so ẹni yẹn ní jẹ́ wárakọ̀ wárakọ̀ ìnáwófàlì ẹni yẹn ti dàgbà dé wípé ojú rẹ̀ ti fọ́ àmì bẹnu Bukhari náà pé ni yẹn tàná sọ̀rọ̀ fìlìjàhìlìyà ìgbà táwọn èèyàn ń ṣe bọ́ òun bá wọn ṣe bọ́ ẹ̀sìn àwọn ẹ̀nà sọ̀rọ̀ náà ní ṣe ní tiẹ̀ ń ni kóhùn ìṣẹ̀lẹ̀ bọ́ kọ́dọ̀ àwọn ti ṣe pé yẹ́kùtùbù tàwọ̀rọ̀ ìmọ̀ ń kọ àtàwọ̀rọ̀ ìmọ̀ ń kọ kalẹ̀ sòtọ́ ma àtàwọn kọ dáadáa so túmọ̀ sí pé àwọn ènìyàn àwọn ń bẹ táwọn ò ṣe ẹ̀bọ lásìkò ìsùn bẹnu hadith anábì kẹta anábì ní wáraka kí wáraka òun rí nínú alìjánà ti ń rìn ní kí wáraka wọ alìjánà ní tiẹ̀ dúró wọn bá wọn ṣe ẹ̀bọ rárá wọn wá ní kánábì ọ̀sán nǹkan tó rí anábì wá ṣàlàyé wọn ni a ah, màláìkà tí anábì Ìsá tànàbí Musa tó ń rí náà ni wọ́n náà rí wípé àmọ́ tó bá di pé ìjẹ́ ànábì rẹ̀ bá pé tó ń bá ń bẹ láyé o wọ́n tẹ̀lé ọ sùkọ̀ wá pẹ́ tóbi di pé fọ́rọ̀kọ̀ padà kú so eléyìí ń jẹ́ pé àwùjọ táwọn ya ànábì àti bàbá ànábì ń ṣẹ̀mí irú àwọn wáraka wà ń bẹ irú àwọn wáraka wà níbẹ̀ torí ní Mẹ́kà náà ni so bẹ́ẹ̀ náà tó ni nínú àwọn tí wọ́n bá ń ka àwọn tíra tó ní ṣe pẹ̀lú ẹ̀yàn àwọn arabic literature so yẹn ni pé àwọn adabul arabi ẹnìkan bẹ tán máa ń ní kis asa'id al so kis sa'id al-ayyadi irú àwọn ẹni yìí òun náà lásìkò yẹn kò bá wọn ṣẹbọ gbogbo ẹbọ táwọn èèyàn ṣe kì í bá wọn ṣe kọ́dà yìí tó ń bẹ́ẹ̀ bí pé òun tó máa ń lọ sáàrin ọjà yóò mọ̀ sí wá sí fáwọn èèyàn pé ẹ má ṣẹbọ máa khutba rẹ̀ ń inú àwọn khutbul jahiliya kọ́nà tó bá sí arabic ní secondary school níbi exam àbí níbi gc ẹ̀rí ọ̀rọ̀ chris asaid ilẹ̀ ayyadi níbẹ̀ so tó pé wọ́n ni ma lọ sáàrin ìjà wọ́n kọjá yẹn ní sókòrò cas yóò wà lọ́bẹ̀ẹ́ يمني أيها الناس اسمعوا واعوا من مات فات ومن ف... من من عاش مات ومن مات فات وكل من هو آت آت ليل داج ونهار ساج والسماء ذات أبراج يوني من, ما من عاش مات أنتم أنقاي بكم قدقوا ومن مات فات أنتم باتكوا تيتي لولي عينهم tọkùnlùmẹ́n wọ ẹ́tìn àtìn gbogbo ta bá ní pé ń bọ̀ ń bọ̀ ń bọ̀ yóò padà dénjọ́ kan náà ni lẹ́yìnlú dájìn òru oṣùkùnkùn wọ̀nà àárù sáàjìn ọ̀sán ìmọ̀mọ́lẹ̀ wọ́n ni iná sàmà ilẹ̀ ìgbàrún onínísánmà òyèwò òyèwò mbẹ̀mbẹ̀ òfin arúdílà kíbarun lórílẹ̀ ayé náà èyí ó rí àwọn nǹkan tí ó ṣíyàn láǹfààní mà tí ó pé ah agbára ọlọ́run bá náà ló tó báyìí wọ́n wá ní yóò wá ní pé yọ́kùsìmùkìs bèlá ìkọ́sàmẹ́n yóò ní kìs èyàn pé èmi mo fi pẹ̀lú ọba ní ẹ̀sìn kan arùdọ̀ bí tí pẹ̀lú ọba fẹ́ràn ẹ̀sìn yẹn mínàlẹ́rì antomari ju ẹ̀sìn tẹ́yìn sìn lé sìn yìí lọ so bí ṣe máa ń ṣe wá sílẹ̀ káàkiri nínú àwọn ọjà yẹn nu so yìí náà ti kí wọn mọ̀ pé àti ní àsìkò táwọn yá nígbàtí bàbá nẹ́bí wà láyé wọ́n rí wáhàyí ẹni pé rí ìránṣẹ́ ọlọ́run yẹn tí ń ṣe wá sí mẹ́ wọn tó sì wà lórí iman wọn bẹ tó kọ́nà wọn bá ìṣalábùsì mọ́ rabbuka bi dhallamin lil abid ọlọ́run ìṣalábùsì kì í ṣàkíyèsí kì í bóyá sí tó wà nípa tẹ̀lé àṣẹ ọlọ́run tó lọ́wọ́ wa òun fi àjẹyàn àà so bákan náà kí ìrìnsẹ̀ ọlọ́run kọ́mọ́ dọ́dọ́ yàn kí wọ́n ní nítorí ó jíyà àà so àwọn àlàyé yìí ní fún mọ̀ pé ìrìnsẹ̀ ọlọ́run ọba dọ́dọ̀ wọn wọn ọ̀gbọ́ ni wọn ọ̀gbá ni so orí àìgbà náà sì kú lélẹ́rí tẹbára àwọn tọba ń prúfù ẹ̀rí tọba ń prúfù pé náà ẹgbẹ́dá wọn lóhùn wọ́n ní ya nẹ́gbẹ̀ tọba nẹ́bí kò ní yọ́wọ́ná lẹ́nu wọn lọ́hùn lẹ́nu akọ́lọ́hùn lẹ́nu ànẹ́bí sallallahu alaihi wasallam ni ànẹ́bí lọ sọ so tẹ́bà wọn sọ fún wọn tí wọ́n mọ̀ wá sọ òun náà ní fi súnmọ́ bálaka yìí mú súnmọ́ yìí mú kí ànẹ́bí tó yóò sípẹ̀ so wájẹ́ pé òun ni àwọn ní ìyá rẹ̀ àti bàbá rẹ̀ ọwọ́ náà tí wọ́n bá làkà ìmú títà náà bí kọ̀rọ̀ yìí mọ̀ náà so bákanáà so bá làkà ìmú títà náà lútù àtọmọ rẹ̀ so bá làkà ìmú ànábì lútù àti ìyàwó rẹ̀ so bá làkà ìmú ànábì nú àti ọmọ rẹ̀ so bákanáà so bá làkà ìmú Fáráò àti ìyàwó rẹ̀ so ni pé bí ẹgẹ́ bẹ́ẹ̀ náà ni títí ànábì náà gbọ́dọ̀ takòrà káìwá lẹ́yìn gbà tábà ti rí pé ní tí ànábì sallallahu alaihi wasallam tó fi múlẹ̀ ni so bákan náà imam muslim nínú nínú sahih muslim tí wọ́n bá wá wo tí wọ́n fi ṣe tọ́pìkì níbi sahih muslim tí wọ́n mú hadith yẹn wá sábẹ́ rẹ̀ wọ́n ní lan tanalu shafa'atu nabi sallallahu alaihi wasallam wọ́n ní ìsìnkú ànábì kò lè dọ́dọ̀ man ashraka billah ẹni tó bá ṣẹbọ pẹ̀lú ọlọ́run wala tanfa'uhu qarabatul muqarrabin bákan náà kò ní ṣàǹfààní fẹ́ni tó bá ṣẹbọ pẹ̀lú ọlọ́run ìsúnmọ́ ìbáyàntán kó ṣe kó súnmọ́yàn tó tẹ́ni ọba ti sí lọ́run ìsúnmọ́ òun lè jàǹfààní kò lè ṣàǹfààní kò lè ṣàǹfààní rárá fún ẹni tí kò sí lọ́run abi wa abaka finnar so ó túmọ̀ sí pé àwọn ìyá nẹ́bí àti bàbá nẹ́bí wọn ò sí nínú tó sí lọ́wọ́ ọba so bákan náà tẹ́bá tó wá ní ọ̀yà ẹmọ́ ìrìn wá ẹ̀yìn tẹ́bẹ́ takò hadisi yìí wọ́n wá ní wọ́n wá ní hadisi kan tó jẹ́ hadisi da'ifu jiddan wọ́n wá mú wá hadisi olẹ́sẹ̀lẹ̀ wọ́n wá ní anabi ahya abawayhi wọ́n ní anabi wọlé njọ́ kan gbàtọ́ wá jáde wọ́n rẹ́rìn padà Aisha wá ní kírídùn rẹ́rìn ọlọ́nàbí wá ní ọlọ́n ti bá mi jí ìyá mi àti bàbá mi ní wàkìlá ọmọ asìlámà àmẹ́jọ àgbà ìsìlámù tó yọ́ tẹ́nìkan kó tẹ̀rọ ọmọ nítorí pé inú ọ̀rọ̀ rẹ̀ gẹ́gẹ́ lè ó ti rí ọmú wọ́n gba ìsìlámù mú pé wọ́n ò ṣe ìsìlámù kú àbí ní títúmà ọ̀rọ̀ rẹ̀ ń túmà islam lọ́wọ́ ànábì so mú mi pé tabanípàdé sí ọ̀lẹ́sẹ̀lẹ̀ tí wọ́n bá gbà púpọ̀ lẹ́sẹ̀lẹ̀ ó túnmọ̀ sí pé wọ́n kú lérí islam tẹ́lẹ̀tẹ́lẹ̀ nù so ó túnmọ̀ sí pé níbi ẹ̀rí wọn gangan náà lè yóò ti rí wọn mú ibi tí mo ti lọ bí òun náà ni pé ìsìnkú ànábì sallallahu alaihi wasallam tó bá di ní ọjọ́ gbìyànjú alkiyama yóò bá ẹni tí kò bá ṣe rárá pẹ̀lú ọlọ́run tó ṣe pé ń tọ̀ ń mọ́ níbi tí ń jẹ ẹbọ gbogbo tí ń jẹ ẹbọ ń tọ̀ ń jìnà sí yányá irú ẹni bẹ́ẹ̀ ó ń tọ̀ ti ní àǹfààní láti rí ìpẹ́ Ànábì sallallahu alaihi wasallam àbí kọ́lọ́wọ́ bá gẹ́gẹ́ kó tiẹ̀ yọ̀ǹda rẹ̀ lẹ́yìn ìgbà tí ó wo ọlọ́run tó bá ní á ah, èní yọ̀ǹda rẹ̀ yányá bóyá ọlọ́run fi àjẹ́ ni àbíkẹ́ni ọwọ́ náà kan ṣùlẹ́yìn ìgbà wọn ọlọ́run sọ wá yọ̀ǹda rẹ̀ àmì tó bá ti ní tawhid tí kò sí ẹ̀rọ nínú ọ̀rọ̀ rẹ̀ kó ń tọ̀wọ́n mọ̀ pé bó ṣe lè wù kẹ́nìyàn ọpẹ́ tó ní àlìjẹ́nà inú náà ló padà rí ìsìnkú ni ń bẹ nínú àwọn ẹ̀rí tó wá látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam ìpé lẹ́yìn ìgbà táwọn kan bá wọ yẹn ó dìbò wọnú kú wọ́sùn wọ́n wá padà lọlé mú wọn jáde wọ́n wá fi àwọn ènìyàn wọ́n wá fúwẹ̀ wọn wọ́n fi wọn sínú ibi àbàkà kan yẹn kí wọ́n wẹ̀ wọn tán bá wá wẹ̀ wọn tán tára wọn bá mọ́ wọn wá yọ kò nínú wọn wá ìsọ̀ àfi wọn wọ àlìjánà yẹn kí ló wà tó ṣe pé wọ́n ní ìwà ẹ̀ṣẹ̀ tí wọ́n ń ṣẹ̀ lọ́wọ́ tí ọlọ́wọ́ kò ṣàforíjì fún wa tí wọ́n jìyà nítorí pé lórí àánú ọlọ́ọ̀bá ṣékù islam tèmi rahimahullah wọn ni wà yukhrijullahu minan nari aqwaman bighairi shafa'a àwọn kan bẹ tó ṣe pé ọlọ́ọ̀bá ní kàn yọ wọn kò nínú náà láì ṣe pé nìkan tó sì fẹ́ wọn ó kàn wọ ọlọ́run náà ni pé aláàánú lè ní ọlọ́run pé ó ti jìyà tó jáde kó mbẹ bal bi fadlihi wa rahmatihi pẹ̀lú kẹrẹ̀ àti pẹ̀lú àánú rẹ̀ bákan náà ويبقي في الجنة فضل عمن دخلها من أهل الدنيا سبحانه àwọn míì wọ́n máa bẹ nínú àlìjánà pẹ̀lú àánú ọlọ́mọba àwọn èèyàn máa bẹ nínú àlìjánà pẹ̀lú àánú ọlọ́mọba pẹ̀lú àwọn tó ṣe pé wọ́n wọ wọ́n wọ àlìjánà tó kọ́ jọ wọ àlìjánà ẹlòmíràn bẹ tó pé iṣẹ́ wọn kò ní tó kán wọ àlìjánà dúró pé tàwíìdì yẹn pé gbàgbọ́ yìí wọ́n fẹsẹ̀ múlẹ̀ dáadáa ọlọ́run ní pé wọ́n sábà ń wọ́n wọ́n bá wọ́ bákan náà fàyún ṣe lọ́wọ́lá àkàwáman bákan náà àwọn míì wọ́n lọ́wọ́ kan dáhùn pé tọ́ ẹdí ọya ìwàlìjẹ́nà lọ ọ̀dọ́kílò mú jannata yóò sì fi wọ́n wọ àlìjẹ́nà ní iye ṣe ọ àwọn ṣe nǹkan sọ kó ṣe nǹkan báyìí ẹ̀yìn wọn ni pé bẹ́ẹ̀ ni mo ṣe so àmọ́lọ́run ní àwọn kan hadith kan ní hadith ní ọkọ̀ anábì ni wọ́n wá yọ pépà kan jáde bí kan níbi ẹ̀yìn káàdì so wọ́n wá ní sórí káàdì yìí lóun rí nítorí wọ́n kọ síbẹ̀ ní pé la ilaha illallah ipe ọlá nǹkan tó wà níbi tó dùkú lẹ́mí rẹ̀ tó dùkú lẹ́mí rẹ̀ tí nǹkan kàn mí ọ̀pá pọ̀ máa náà mọ̀ kàn ṣàánú rẹ̀ so ní pé tàbá ń sọ nípa ọ̀rọ̀ ní tí ó lè mú èèyàn rí ìṣìpẹ̀ látọ̀dọ̀ sallallahu alaihi wasallam Abi lọ́tọ̀dọ̀ àwọn ànábì ọlọ́wọ́n ọba míì náà tí wọ́n sì pé àwọn ìjọ wọn àbí látọ̀dọ̀ àwọn tó bá jẹ́ ẹni rí tó jẹ́ ẹni mímọ́ táwọn ò sì pé kọ́dà àwọn tó bá jẹ́ àwọn tó ń mọ Al-Qur'ani ẹ̀tọ́ mọ Al-Qur'ani dáadáa tó ha tó mọ ká tó sì ń ṣọ́ nínú rẹ̀ irú àwọn ẹni yìí àwọn náà lẹ́tọ̀ọ́ sí láti ṣìpẹ̀ ní ọjọ́ gbẹ̀dẹ̀ kìyàmà sọ àmọ́ pẹ̀lú májẹ̀mú ipe àwọn tó ń ṣìpẹ̀ yẹn wọn gbọdọ̀ ṣe pẹ̀lú ọlọ́wọ́n ọba náà ló fi pàtàkì fún gbogbo ẹni tí bá ń ṣe wáàsí tó bá jẹ́ onímú tó bá jẹ́ mùtùlùmí ó gbọdọ̀ jẹ́ kí àlàyé ẹbọ ó yé àwọn èèyàn kí àlàyé ẹbọ ó yé àwọn èèyàn gbogbo nǹkan tí ẹ̀rọ fi ń da nǹkan mí pọ̀ mọ́lọ́run yẹn gbọ́dọ̀ mọ́ ìṣàlàyé fáwọn èèyàn tí mi ní à ń pe ẹlòmíì lẹ́yìn ọlọ́run ọba ó dẹ̀ lòmíì bàbá rẹ̀ ní kí orí bàbá mi mọ́ sun lọ́rùn o orí ìyá mi méje kí ọjẹ́ mi o ìgbúrú eléyìí ìṣẹ́bọ̀ pẹ̀lú ọlọ́run ọba ní níbi àdúrà èyí pẹ̀lòmíì walladhina àwọn ènìyàn àwọn ni èyí ṣe ẹni tí yọ wọ̀nà ọlọ́run ọba so àmì tó bá ti ń pè ẹlòmí pẹ̀lú ọlọ́run bóyá ìyá rẹ̀ ní ń pè ní bàbá rẹ̀ ní ń pè ní àbí orí rẹ̀ ní ń pè ní pé orí mi ò mọ́jọ burú fún mi gbòrò eléyìí náà kò sí ti ń jẹ́ ìtumọ̀ tí ìtum orí ò ní ìtumọ̀ kí ní jẹ́ orí rẹ̀ mọ́jọ burú fún ọ burú nǹkan yìí náà ni mùsùlùmí gbọdọ̀ kíyèsí níbi àdúrà ṣe so àbẹ́yìn tẹ́ jẹ́ alálẹ̀ lùyìí àbáwọn tó tẹlẹ̀ lùyì àbáwọn tó wọ́n jẹ́ kíní kan ẹmọ́jẹ́ kí tẹ́gbẹ́ burú lùyì ó gbogbo eléyìí àbúrúláńlá tó lè kú báyìí níwájú ọlọ́run bá yán yán ni bẹ́ẹ̀ ni mo bẹ̀rù ayé ẹ̀rù àwọn àgbàǹbà mi ẹ̀rù kíní kan burú àbíyàn ń de nǹkan mọ́ra èèyàn ń sunkọ́lé èèyàn ń rí mọ́lẹ̀ gbogbo eléyìí tó lè ba tìyàn jẹ́ níwájú ọlọ́run ni àbí kí wọn nígbàgbọ́ ipe ayé yìí wọ́n lè mọ́ lè pa kádàrá yẹn dá o àmọ́ wọ́n lè fa ọwọ́ agogo yẹn sẹ́yìn ìgboro eléyìí tí ma ń ba tèèyàn jẹ́ ni ọmọ èèyàn kankan ẹ̀dá kankan kò lè fa agogo yẹn sẹ́yìn gẹ́gẹ́ bí òsèlè pa kádàrá yẹn dà ìyẹn ni pé kò lè fa agogo yẹn sẹ́yìn gẹ́gẹ́ bí òsèlè pa kádàrá yẹn dà ìgboro eléyìí náà ní tó gbọdọ̀ jòkó lẹ́yìn mùsùlùmí gbogbo ń jẹ́ bọ à ń wá ìṣọ́ à ń de òka sọ́wọ́ òka ẹ̀yọ́nú ayé ka wà láwọn kìnnì kan sí òde ọlọ́run mọ́ bá ọ gbúrú eléyìí ní tí ó ní jẹ́ kéyìn orí ìsìnkú anábì sallallahu alaihi wasallam tó bá jẹ́ gbẹ̀lẹ̀ alkiyama ní tó rẹ̀ bọ́ tí ó rújú náà nílò àwọn nǹkan wọ̀nyí gbọ́n tó bá ti wá jìnà sí nǹkan ẹbọ yìí <clears throat> tí kò sí nínú látara pé ó lè gba ìsìnkú látọ̀dọ̀ sallallahu alaihi wasallam ní ọjọ́ ìpínlẹ̀ kìyàmà tó lè yìí òun náà ni ọmọ túmọ̀ pé àkídà yẹn pé àdìsọ́ káyà ó dúó déédéé ẹni lè gbà pé anábì sallallahu alaihi wasallam yóò sì pẹ̀ ní ọjọ́ ìpínlẹ̀ kìyàmà irú ẹni yẹn ẹni pé ẹni sallallahu alaihi wasallam irú ẹni yẹn wá ní yóò lè sallallahu alaihi wasallam kò ní nílára láti máa tẹ̀lé lánàá nábì lẹ́ni tó bá gbà pé ànábì yìí o ẹni tí ó sì pẹ̀ ni so bákan ìlànà ẹni kankan kò ní jọ lójú bí lànà ànábì sallallahu alaihi wasallam ní tí ó máa wá kí náà ni pé bó lànà ànábì ṣe ní àṣìṣe kíní yìí torí òun ti gbà pé ànábì yìí òun lẹ́ni tí ó sì pẹ̀ àmọ́ kò máa wá lànà ẹni kankan kiri àwọn bàbá kan tọ̀ríkà àwọn kan eh, àzíkárì bàbá kíní kan tọ̀ríká tìjàníyà kàdìríyà kìníkẹ̀ kankan gbogbo eléyìí kọ̀kan ọ́ èyí tí Ànábì sallallahu alaihi wasallam tó fi lélẹ̀ fún wa òun náà ni súnà rẹ̀ sùúrù ẹni tó bá mọ̀ pé Ànábì yìí òun ni ó sì pẹ̀ wájú ọgbìn alkiyama tó sì jòkó lẹ́mí ni ọmọ <clears throat> so bákan náà yóò dá lójú wípé lànà Ànábì òun náà ni ọ̀nà tí ọlọ́run bá fẹ́ ká tọ̀ láti lè rí àna ọlọ́run ọba sùúrù ẹni tó bá gbà pé anábì sallallahu alaihi wasallam yóò sì pẹ̀rún irú ẹni yẹn yóò tún já lójú pé ah, àsọlọ́run ọba ọba lánàá ni kò ní jákàn kó níbi ìkẹ́ ìkọ́sà ẹlòmí ń bẹ tó ṣe pé ni tí wọ́n bá ti ṣe kankan ọwọ́ náà àbí irú eléyìí kìí ṣe ìlànà nàbì sallallahu alaihi wasallam àṣà nàbì sallallahu alaihi wasallam yóò ṣe ìpẹ́ irú eléyìí ní jẹ́ pé ah, á tọ́mà ní ìyẹn ní àkídà tó dúró dédé yẹn ni pé iman tó pé ara tí ó mú iman ni pé òun náà ni kò ṣe pé njọ́ gbóndà kìí àmúṣẹ́ pé tá àrí ni ntí àti ni kí wọ́n á nígbàgbọ́ sí pé ah, bí ànábì ṣe sọ bí Kùránì ṣe sọ tọ́lọ ní man zalladhi yashfa'u indahu illa bi'idhnihi níbi ayà mi ó ní qul lillahi shafa'atu jami'a olúwa ní wà nábi sọ fún wa ipé gbogbo ìpẹ̀yányá qul lillahi shafa'atu jami'a olúwa bá ló ní gbogbo ìpẹ̀ ọ̀dọ̀ rẹ̀ ní agbára rẹ̀ wà ẹni tó bá yọ̀ǹda fún níjọ́ yẹn náà ni yóò ṣe ṣùgbí ilẹ̀ yóò ti mọ̀ pé àṣẹ ara tí imanu fi pé níjọ́ pípa ìgbàgbọ́ ló ń gbẹ̀dẹ̀ kìyàmà gẹ́gẹ́ bá a ṣe rí tí ò sí ìdí òun náà ni kí wọ́n gbà pé ọjọ́ gbẹ̀dẹ̀ kìyàmà ń bẹ ṣùgbọ́n ìṣìpẹ̀ ń bẹ ní ọjọ́ yìí tẹ́lẹ̀ nǹkan tí wọ́n fojú rí tán bá ti kà nínú Al-Qur'an tí wọ́n sì gbàgbọ́ Olúwa ní ah, á gidi nù Olúwa ní walladhina yu'minuna bil-ghayb والذين يؤمنون بالغيب والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة يؤمنون ọlọ́run ní àwọn ah, òmìnir gidi wọn náà làwọn tó ṣe pé yu'minuna bil ghaib wọn fojú ara wọn rí báyìí àmọ́ wọ́n kà nínú alukur'an wọ́n kà nínú haditha nabi sallallahu alaihi wasallam yóò sì jòkó nínú ẹ̀mí wọn pé ah bó ṣe lílà nabi sọ yìí bó ṣe lílọ lọ́n ti sọ yìí ọlọ́run ní irú àwọn ẹni bẹ̀yẹn irú àwọn ẹni hun ulaika ala huda min rabbihim wa ulaika humul muflihun olùwà níta bá ń sọ fáwọn olùwà wà lórí ìmànà tẹ́sẹ̀ wọn wà lórí ojú ọ̀nà déédéé òun lẹ́nu tí àwọn ìgbàgbọ́ yìí bá pé sínú ẹ̀mí rẹ̀ tó ṣe pé tí kò tí ì rí tó ń sọ fún tí ń ka nínú alukoran ó sì gbàgbọ́ sùúrù ẹni yẹn òun náà ni mùsùlùmí tí ó pé sùkọ́lọ̀ kó ń ṣàṣàánú fún wa gbogbo nǹkan tí máa ń jẹ́ kí ìgbàgbọ́ kó lékún kó fẹsẹ̀ múlẹ̀ kọ́lọ̀kọ́ mọ́ ṣàṣẹ ní ìrọ̀rùn fún wa gbogbo àwọn nǹkan tó ṣe pé ẹ ń díyàn lọ́wọ́ àbí máa yóòrò ìgbàgbọ́ yàn Kọlọ pé jìnà sí wa kọ́lọ̀mọ́jì kó rọrùn wa láti máa ṣe pàtàkì jùlọ olú àwùjọ táwa ń sẹ̀mí gbogbo nǹkan tí ó máa dí ìmánìyàn kọlọ tí ó fẹ́ lè wó ìmánìyàn náà lẹ́ẹ̀ máa rí náà lẹ́ẹ̀ máa gbọ́ bẹ́ẹ̀ ti sí rédíò bẹ̀rẹ̀ ti sí rédíò nǹkan kọlọ àwọn jẹ́ mùsùlùmí yóò fi kéwú bẹ̀rẹ̀ ẹrù pé bóyá dáadáa ni ó sọ ni tó báyá ní ọba máa di pé mọ̀ wá wo àkọsẹ̀jáyé rẹ wo àwọn ará ilé tó ń dààmú rẹ àwọn mọ̀lẹ́bí rẹ tó ń jẹ́ kó ga mọ̀lẹ́bí wo ló ń jẹ́ kéèyàn ga gbúrú iléyẹn tó náà bá nírú ẹlẹ́mì ọ̀lọ́ ìṣàfà ànábì sallallahu alaihi ni òun jẹ́ kéèyàn ga lóòótọ́ àti kéèyàn wá ọ̀nà tí ẹ̀rọ lè rìn gbórú kàbáwọn kọ́lẹ̀ lómi wọ́n sọ fún pé alẹ́bọ̀ orí kó jẹ́ pé ìyàwó rẹ̀ gan ní sí ọ́ àbí kó jẹ́ pé ìyá rẹ̀ àbí bàbá rẹ̀ ní dí ọ lọ́wọ́ gbórú eléyìí abúlá ńlá náà ni ti ń dálẹ̀ sí àwùjọ ìtò wá lágbára jù ní pé ń ba ìgbàgbọ́ ìyàn jẹ́ pípín sí jẹ́ àkóbá fún ìjẹ́ mùsùlùmí àwọn èèyàn yóò jẹ́ àkóbá fún ìjẹ́ mùsùlùmí so náà ni pé tí mùsùlùmí bá ti gbọ́rú eléyìí tó dáa fún kó sì yà pa kọpa rẹ́díò òun lẹ́yìn ìgbà òun kọ́ra ẹlòmíì àìmọye ló ti kó sínú wàhálà látara pé ó ń lè sèṣirò àwọn ìndẹ ti gbọ́rọ̀ àǹkà báyìí nínú rédíò so abẹ́lọ́wọ́ subhanahu wa ta'ala ó ń ṣàṣì àlékún àgbóyè sọ̀rọ̀ fún àjùbáyìí lọ هذا وصلى على محمد وعلى آله وصحابه والتابعين بإحسان إلى يوم الدين السلام عليكم ورحمة الله وبركاته التبري بال نعم